gbogbo ẹgbà yẹn náà àwọn náà sọjẹ sálàfù máa ń ṣe àtúnṣe àwọn ọ̀rọ̀ yẹn ní tìtò lábẹdẹ adéńdọlá níjọba amánà ọba ilé ìmọ̀nà. so délé àwọn ọ̀rọ̀ méjì kan àwọn èèyàn méjì kan bí dàlà méjèèjì náà. ọ̀hún náà ni àyẹ̀yẹ́ ìdá ọmọ tá ń pè ní alálùbọ́sà yẹn. abdulrahman ìgbàgbé orúkọ rẹ̀ ní ọ̀dà alábọ́sà lọ́dà àgbàgbé ní ẹ̀sùlẹ̀ ara ìgbàfà ọ̀kọ̀ àti àbùlọ̀gọ́nì ìjọmà táì. àwọn méjèèjì náà ọdún méjì àná ni wọn mi dìpẹ́ǹdì ẹnìkankan nínú àwọn méjèèjì. bẹ̀ẹ̀tì àwọn ọ̀rọ̀ táwọn méjèèjì sọ òun ni ní àtúnṣe ní eré ọ̀rọ̀ àlùgọ́jọ bá dáa ju ti alálùbọ́sà yẹn lọ lẹ́tí ọlá manhajù tí ò tí ì yé ti sí <clears throat> manhajù rẹ̀ nípa pé àáfàá ni máa ń lò ọ̀rọ̀ àáfàá ọ̀rọ̀ àáfàá ọ̀rọ̀ àáfàá ni máa ń kó wa kò jẹ́ kó lè fún kó lè rí sí pọ̀ lórí nǹkan tí alálùbọ́sà yẹn tó fi ń kàn. alálùbọ́sà náà mo máa ń yé òun náà òun náà mo máa yé òun ní àti àwọn máa tó fa wàhálà láàrin àwọn méjèèjì wàhálà tiwọn yẹn èyí tó kàn yín tó kàn wá ń bẹ̀ lèmi fẹ́ ṣàlàyé lórí ẹ̀ ọmọ alálùbọ́sà yẹn èyí àbùkọ́ ìjọba yẹn tẹ̀kọ́ yẹn ó ní láti lọ ka fatiwa àwọn alájínàdà àti àwọn àfáà tó wà ń pé wọ́n ṣe fatiwa nípa pé. ìkwánu mùsùlùmín àwọn ìkwánu mùsùlùmín kọ́ firikọ́tún dọ́ọ̀là ni wọ́n jamaatun ni wọ́n ń tọ́ka náà nìyẹn bí eléyìí nínú jẹ ẹ bí alálùbọ́sà yẹn ní nínú fatiwa tí ó kà yẹn àgbẹ tó sọ pé wọ́n sọ tẹ́rọ́rìsì ni wọ́n tẹ́rọ́rìsì tọ̀ táwọn gbé bó ti sọ yẹn nísìnyí tọ̀ ń wá fẹ́ fún lẹ́sìn pé ó sì fátíwá àwọn àfa àgbọ̀ ni wípé àwọn tí àwọn àfa yẹn ṣe fátíwá lé lérí kò sí tàdánmúnú ń bẹ kò sí tmc ń bẹ kò sí tàáwùnú ń bẹ kò sí àwọn ti nàìjíríà yìí ń bẹ wípé àwọn míì ni àwọn àfa yẹn ń bá wí ẹnìgbọ́wọ́ àrùn lókè. àkọ́kọ́ àwọn ọ̀rọ̀ rẹ̀ náà gbẹ́lẹ́ pé àwọn bíi sáyé. jẹni ní ọmọ tí wọn alága ṣe máa ń ṣe bẹ́ẹ̀ lòun ṣe máa ń ṣe ń tiẹ̀ pé àbẹ̀tí wọ́sàp ló ń lò ó rà ó lò ní mẹ́rin kankan wá lámìnà kìtàbí wọ̀sùn oye ìyẹn iní nìyẹn ó tún ní kí lọ mú àlùmọ̀sọ̀ ọ̀rọ̀ tiwa tó àbùkọ́ ni ní kò sí àfa kan náà àfa sílá tó faramọ́kẹ́ ọ máa ṣe àlùmọ̀sọ̀ ọ̀rọ̀ àti àwọn tó máa ń kóra wọn jáde láti kó àwọn fi ń wá nǹkan lọ́dọ̀ ìjọba tó máa èké tó máa pariwo àbùkọ́ ni gbà pé àti àbùkọ́ ni ìjùmọ̀ àti ó bẹ́ẹ̀. èyí alálùbọ́sà wa ní àṣírí rẹ̀ ti tú àwọn tó sọ bẹ́ẹ̀ ń bẹ fihàn lè ṣe wọ́n bá lọ mú ẹnìkan wá Farukúsì náà ń pè é ní Jazairi ó ní ó sọ bẹ́ẹ̀ ó ní tán bá bí pè ó mú wá bí sọ pé ọ̀rọ̀ ni kì í ṣe ni. ó ló sọ bẹ́ẹ̀ ó ní tọ́ba bí àgùnbọ́n ní ìdá pè lómídíà ọba tó lọ sọ́dọ̀ ṣé ò sọ́ọ́lì náà fara pé ó ní kò burú ní ìlú tó bá fara mọ́ irú nǹkan báyẹn tọ́yì lọ sọ́dọ̀ ṣé pé tó bá jáde lórí hakim òun náà máa ń pè ní àwọn àwáríjì ní àkéde àwọn lọ́tọ̀ gbogbo kí ní ìlú ní àtúnṣe jẹjẹ àwọn kọ́nà tí ṣé ò sọ́ọ́lù sèmínú òkúrọ́ lọ́mọ alálùbọ́sà yẹn òkúrọ́ mọ́ ṣé ò ní ṣé ò faramọ́ muzaharat òkúrọ́ lọ́mọ yẹn lọ́mọ yẹn ẹlẹ́ẹ̀kejì ṣé ibi mbaz ọ̀rọ̀ tó kàn bá ṣé ibi mbaz kì í ṣe muzaharat ọ̀rọ̀ tí ṣé ibi mbaz ń sọ bẹ́ẹ̀ ni pé kìí ṣe gbogbo ẹni tó bá tako eléré ìlú ní gbangba lẹ́ẹ̀pẹ́ ní khawarij all right now all right kò sí lọ lọ sí nítorí òun fẹ́ bí mọ̀sánfàrà tiẹ̀ àwọn méjì yẹn ló kàn mí ṣe é rí ti èmi ìfàdùkùsì tó ní lọ́wọ́ bí àbúgọ́nì dá wàhálà tiẹ̀ yẹn oníbídí àlọ́ tẹ̀tẹ̀lẹ̀ láti lẹ̀ ó fi kún oní tó bá sọ bẹ́ẹ̀ yẹn oníbídí àní yóò jẹ̀dá ìlú wa ọ̀rẹ́ àbúlá ìbọ̀kọ́ ọ̀rí tẹ̀tẹ̀ yẹ ọkàn mi kò bá sọ bá ń kíná kàn pẹ̀lú láì mẹ́rin wa bẹ̀tẹ̀ tó kàn mí ní sọ́ọ́lì òsèmí àti ṣéèbì bá dẹ̀ mo bá tó àwọn wa òkúrọ̀ lọ́mọ yẹn ó ní méjì àwọn. àbùgọ́ nìyí nìsín àti sọ fún tẹ́ẹ̀ tẹ́lẹ̀ náà ìpè kí ló dé pé àfa àfa àfa àfa àfa àfa ẹ̀rí tó pẹ̀lú ẹ̀rí àrí ànẹ́bì ara ẹ̀ làbùkù tí wọ́n ń kàn nísìnyí gbogbo tó lẹ̀ wá nígbà náà òun ni wọ́n wá ń lẹ̀ òun náà nísìnyí inú wa ń bì àbúrò ní jùmọ̀ because àwọn pátúwá yìí ibo ló fi sí tẹ́lẹ̀ pátúwá tó tó rí ìtọ́ ní àwọn láyínàdà yìí mà ṣe ibo ló fi sí tẹbi àwọn yìí náà náà ṣe pátúwá pé àwọn èkó àwọn mùsùlùmí ní tẹkiri yòówù báwọn náà náà ṣe pátúwá yẹn bákejì náà náà sì ló wà kí ló dé tí wọn ń pè wá ní tẹkiri tẹ́lẹ̀ tó wá kọ dáwọn tó ń pè ní tẹkiri yòówù tẹ́lẹ̀ kí ló dé tó fi sọ bẹ́ẹ̀ ìwọ àbúkọ nìyẹn alábòsí ni gbogbo yìí náà ìyẹn ti ẹ̀ sìn ìgbà tí wàhálà wa ń ṣẹlẹ̀ láàrin ẹ wá pín àwọn pátíwátà tí wá ṣe lórí àwọn ẹlẹgbẹ́ ẹ wá ń gbé wá ẹlòmíì ń gbé wá nu yín ẹlòmíì ò ta kó nu yín ọ̀dà adá ìwọ náà tó wá sọ bẹ́ẹ̀ nísìnyí a ti gbọ́ ok ìdébí náà fẹ́ sí pé pátíwá tó gbé wá yìí lóòótọ́ ni àwọn lẹ́jìnà ṣe pátíwá yẹn pé kéde àwọn lẹ́jìnà nìkan àwọn afáàsálà gbà pé àwọn ìwà firikọtu dọla ni wọn jama'atu irhabiya ni wọn ó gbọ́n gbà bẹ́ẹ̀ bẹ́tẹ̀ àwọn onágbè ní ikhwan muslimin àwọn ni gbogbo ẹni tó bá ti ní ìròrí asambani àti sẹ́díkútù anápè bẹ́ẹ̀ má ti ní ìròrí asambani àti sẹ́díkútù ọ̀nà bẹ́ẹ̀ àwọn náà sì ní tẹkiri yóò lóòótọ́ àwọn ní kiri àbí yóò rẹ̀ wọ́n wá ní bá bí wa dáa káwọn kọ́ sọ pé káwọn ní tàdé ọmọ nù èrè hábì ni ntmc ńkọ́ èrè ni bá ní fi lọ́ọ̀yà gbé wa ó wá apá mi nìyẹn èyí ń jẹ́ ti àgùgọ́ yìí àwọn wa kà pọ̀ ó ní àti jàbátà phase one àti phase two láti bó láti jọta sọ̀rọ̀ lórí àwọn bọ́ bá lọ bá àwọn tó ń gbìjà yìí gan wọ́n níyàn jàbátá kò ń bẹ̀ ìrọ̀bọ̀ bẹ́ẹ̀ gbádùn rárá èmi wá èmi kọ́ kò sínú tì mí máa ń gbàgbé ń yín ni bẹ́ẹ̀ lọ sí ẹ̀ yín lọ́kàn bá tèmi lọ ni èyí tó bá jẹ tèmi kẹmẹ yọ èyí tó bá jẹ tiwọn kẹmẹ bá fún ètò ìrẹ àti TMC àtàwọn báwọn ọdà àwọn sẹka kọ lọ bí wọn èyí tó jẹ eléré TMC yẹn síkírù sàmìyí lọọ bá ọní kó sọ̀rọ̀ lórí Yusuf ọdọwí ọní kó sọ̀rọ̀ lórí atambana ọní kó sọ̀rọ̀ lórí sẹdikutu kó pè wọn ló bí dàgárì tó bá tó bẹ́ẹ̀ kó wọn pè wọn lójú díẹ̀ kárí kó ṣàlàyé pé àwọn ò tẹ̀lé mọ́ni hajj asambana o àwọn ò sì tẹ̀lé mọ́ni hajj sẹ́yìn kútùbù àwọn ò sì tẹ̀lé mọ́ni hajj gbogbo àwọn abúlé alámọ̀ òdútì àwọn ò tẹ̀lé yusuf kọ̀dáwí àwọn káwọn ò sọ ká gbọ́ àwọn tán sì jẹ́ sí pé àwọn eléré rẹ̀ hábínà nìyẹn àwọn náà ní gbogbo ẹni bá ti ń tẹ̀lé asambana àti sẹ́kútù ìrẹ̀ àbí ìní ìrẹ̀ àbí ìyò ni wọn ǹjẹ́ tiẹ̀ ìsìnkínlá ní tuntun níbẹ̀ níbi tó àwọn wí nísìn àwọn náà mà bẹ́ẹ̀ sọ fún eléyìí tàbí ọmọnù ọyẹ ìsìn pé kó kọ̀ǹdẹ́mù eh, asambana kó kọ̀ǹdẹ́mù sẹ́kútù kárì kó kọ̀ǹdẹ́mù ẹ̀ kárì ó dẹ̀ sàlàyé fún wa pé àwọn asambana yìí ó sẹ́kútù kò yìí ó bọ àwa gbọ́ pábọ́sẹ̀ lára wọn sọ fún wa ká gbọ́ àbí tà á wò àbí tà á dùníwò sọ fún wa pípé tọ ẹ kọ̀ndẹ́mu asambana o jàbátá ní kẹ kọ̀ndẹ́mu asambana kẹ sì kọ̀ndẹ́mu sẹ́yìn kútùbù tó pé tẹ̀ bá tẹ̀ bá kọ̀ndẹ́mu àwọn méjèèjì kò sọ́gbọ́n tẹ̀ bí ní jẹ́sí pèrè ábílẹ̀ iná kò sí ìsẹ́lẹ̀bí kàfẹ́ gbé fún ọmọ ìyẹn nu ó di èsì pẹ́pẹ́ ọ ìyá máa gbé kánò rẹ ní ọmọ alálùkọ́sá o má wá sí lọ ní o máa gbé kánò rẹ tó rọrọ rí dídí lọ ń sọ tí omi tùmọ̀ rárá tọ̀ tọ̀ ọ́ dáadáa ìgbà tí àwọn wa sọ pé ni gbogbo ẹgbẹ́ tí wọ́n ṣe ìrẹ̀hábí ni ó sì ń fúnra rẹ̀ wàhálà ọmọ alálùkọ́sá yìí. nǹkan tí ó kàn yí ẹ gbogbo gbọdọ̀ ṣàlàyé ìrẹ̀hábí yẹn fún ẹ̀yin tẹ́ màá pín èrè hábì yẹn sọ́nà mẹ́ta màá pín sí ọ̀nà mẹ́ta. lóòótọ́ àwọn ìjọba àwọn amẹ́ríkà àwọn ìjọba tí wọ́n ń tẹ̀lé nizam amẹ́ríkà britain tanzania france tán tẹ̀lé gbogbo àwọn eléyìí àwọn ọ̀tá islam lọ́hùn yahudu anasọ́ra tí wọn fi àwọn Amẹ́ríkà àti gbogbo wọn tán fi bójú tán fi ń ṣe eléré wọn báyìí lọ gbogbo àwọn báyìí ẹ̀ àtàwọn tí wọn ń tẹ̀lé wọn lẹ̀ lárúbáwá àti níbi báyìí gbogbo wọn yẹn wọn máa ń pe ọpọlọpọ èèyàn ní tẹ́rọ́rìsì ẹ kíyèsí yẹn èyí táwọn ìjọba ń pè yẹn àti táwọn tọ̀hún náà ń pè yẹn yẹn wọ́n rọ̀ǹgì o wọn rọ̀ǹgì ní táwọn ń pè ní tẹ́rọ́rìsì báyìí gbogbo àwa yìí náà wà bẹ́ẹ̀ ẹ kíyèsí nǹkan yẹn rárá gbogbo wa yìí tá a ṣe sálàfù àwa ń bẹ yàní ẹni tí o bá ti jẹ pé o bá ti tẹ̀lé ìlànà wọn kódà bí ẹ bá pe nasọ́ràn kèfèrí tẹ́rọ́rìsì ní ọlọ́dọ̀ wọn ẹ bá pe kírísítẹ́nì kèfèrí àbí ẹ pe júù kèfèrí tẹ́rọ́rìsì ní ọlọ́dọ̀ wọn lọ́dọ̀ àwọn amẹ́ríkà gbèsè france britain àti ọ̀dọ̀ àwọn ọ̀tá islam gbogbo wọn tó ti lé ní kírísítẹ́nì ńkọ́ kèfèrí ni àbí yahoo. ní kèfèrí ni àbí ẹ má bá wọn ṣe tọrọ ìsìn ní ọlọ́dọ̀ wọn gẹ́jẹ́ ìrẹ̀hábì ni fẹ́ẹ̀tì ìrẹ̀hábì náà yìí. lọ wọn á lè gbà tọ́ra àwọn sáà ní ìrẹ̀hábì ní sàyé ara rẹ̀ pé òun sí òun ṣe sìkì tó ti mẹ́kì ara torí nǹkan tí ń Qur'an táwa ń lò ẹ̀ lè pè wá níbẹ̀ ká gbà lọ́wọ́ yìí lẹ́yìn àmọ́ bá ti ń lọ. torí pé àwọn òfin tẹ́yìn ń gbé wá àtàwọn ìlànà tẹ́ gbé wá táwọn ò gbà lọ́wọ́ yín tó tako Quran tó kọ́ hadith òun lẹ́bí ń pè wá ní terrorist so àwọn òsì nígbà yìí ń lọ wa ẹ̀yin tẹ́ jẹ́ àbùtù nọ́ọ̀sì náà tá a bá ń pe irú wa níbẹ̀ ẹ má gbà lọ́wọ́ wọn torí pé ẹ paradé ẹ di ọ̀tá Allah ẹ di ọ̀tá nàbì kẹ má gbà yẹn lọ́wọ́ wọn tọ́wá ti ń kú gbígbé àwọn gbogbo wọn làwọn ń mìnì àtàwọn tó ń pa wọn

wọ́n ní òsì àwọn olórí bẹ́ẹ̀ yẹn àwọn jihadi náà ni àwọn ọmọ ẹlẹ́gbẹ́ yẹn torí wọ́n ti mọ̀ pé àwọn gan-an ni wọ́n máa ń kọ́kọ́ tájẹ̀tì wọ́n á ní ẹ má dáa lóhùn kò tẹ̀ sí ti ń jẹ́ bẹ́ẹ̀ kò tẹ̀ sórúkọ yẹn kò sí rẹ̀hábí kò sí kankan báyẹn wọ́n ní òsì ti ń jẹ́ bẹ́ẹ̀ tó tiẹ̀ tó nígbà tí èèyàn tún sọ báyẹn ní sìtọ́ ní kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ ó di mélòó ó di méjì àwọn tó yà pé wọn ti ọrọ ọ̀rọ̀ tẹ́rẹ́sì jù náà ti pé gbogbo àtàǹsẹ̀ súnà náà wọn kó wa síbẹ̀ àwọn náà wrong àwọn tó gbà pé kò tẹ̀ sí ti ń jẹ́ tẹ́rẹ́sì kankan nísìnyí kò sí ti ń gbogbo àwọn èèyàn ti ń bẹ pé kò sí ti ń Yahudi àtàwọn kàn mú orúkọ yẹn ni wọn fi fi mùsùlùmí ni pé kò sí ti ń àwọn náà ó dì mélòó báyìí ó dà méjì tán yìí o torí kìnìyẹn ọ̀rọ̀ ó ní ìdí kí n fẹ́ lójú fún un ó lè bá yé tí ò bá sì yé yóò yẹ lómii wọn náà máa jí mú báwọn. àwọn tágbà pé tí wọ́n ní tọ́rọ́rìsì lè yàn àwọn ọ̀tá Islam tá gbé kalẹ̀ bẹ́ẹ̀ yẹn gbogbo anágbè bẹ́ẹ̀ gbogbo ẹni tí bá ti ń ṣe nǹkan tí àwọn táwọn tí tí ó jẹ́ pé Allah ò fara mọ́ nínú wọn táwọn ń kakò gbogbo atọ́rẹ́sì wọn lọ́dọ̀ wọn lọ́yìn wọn rọ́ǹgì bọ́ọ̀ bá ti sọ pé Yahudi nísìnyí ṣe kèfèrí

èyí tó yẹ kí wọn mùsùlùmí ó dùn sí òun ni pé àwọn tẹrọrìsì ń bẹ o àwọn ò wá ní èyí tó yẹ kó dúró sínú àwọn òtakò pé ò sí ọ̀nà mẹ́ta tí mo pín sí tó ráìtì ni ẹ̀ ń àwọn àwọn sọ pé àwọn mùsùlùmí àwọn mùsùlùmí àwọn asambana àwọn ó ti tán ó ti firi báwọn. sọ àgbà wọn ti yọ ọrụ ugbo àwọn adáǹgbè sára lọ́nà tó lẹ́rìí ọtí yọ ọ ti yọ ọrụ ara wọn ti bẹ àwọn yẹn ń bẹ tá ń pè yìí ẹjá wo ara wa ná tá ń pè ní òun ni ìdẹ́rùbà àwọn ọ̀tá islam ìdẹ́rùbà àwọn ọ̀tá islam tó wá pé bẹ́ẹ̀ ó náà ń pè bẹ́ẹ̀. ìbápe náà náà máa ń pè bẹ́ẹ̀ lọ́dọ̀ wọn. ìsìláàmù ó pa wá láṣẹ láti dẹ́rùbà ọ̀tá islam. àyà wà fún àdìsí wà fún. ṣùgbọ́n ọ̀nà táwọn jihadi. àtàwọn èyí kan ló wà na ọ̀tá islam ni wọn fi láwọn ń dẹ́rù islam ọ̀nà na ni ò dáa àmọ́ ká wá nítorí ẹ̀ ń kọ́ ká kọ̀ndẹ́mẹ̀ pápátá àlè kọ̀ndẹ́mẹ̀ pápátá ó wà ní àyà tí wà lérí ẹ̀ kọ́nà lọ kánú kúránì fúnra rẹ̀ ǹjẹ́ ṣùgbọ́n èyí tí mo ló wà yìí pẹ̀lú àwọn àlàyé tó wà lérí ẹ̀ máa ṣe fún wa níbẹ̀. torí nísìsiyìí tá a bá lọ wò ó nínú Quran náà surat al-Anfal máa kọ àyà yẹn kalẹ̀ o àsìkò ẹ̀rí làwà yìí àyà sixty lọ́wọ́ fúnra rẹ̀ kó lọ́ka. a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. وأعد لهم ما استطعت من قوة ومن رباط الخيل ترهبون به عدو الله وعدوكم وآخرين من دونهم لا تعلمونهم الله يعلم ẹ lọ ka kuraani yẹn fúnra ara yín aláìtu Allah ń sọ fún àwọn tá a jẹ́ mùsùlùmí tá a ń ṣe sunna àwa ní ń bá wí ó ní wa a'iddu lahum mastata'tum min quwwa ìtẹ̀ bá ní lágbára apc apc kalẹ̀ fáwọn ọ̀tá mèrè bá tilẹ̀ ẹ̀sìn ni sọ pé ẹ̀sìn ni wọ́n ń bò nígbà yẹn ẹ̀sìn òun ni wọ́n ń bò nígbà yẹn ẹ̀sìn sì ni wọ́n fi ń jagun nígbà yẹn yóò jẹ́ ẹ̀sìn tó ọkàn nìyẹn tẹ́ ká ọkùn kíyèsí láàrin ara wa báwọn sọtaba kíyèsí yẹn lápapọ̀ báwọn ẹ̀sìn náà fi yà àmọ́ nísìnyí wọ́n fi pílẹ̀ níjà. wọn fi gbogbo ẹja já ẹnìkan ò tako gbogbo orúkọ báyẹn tọ́ ó wá ní ìdílé nǹkan ẹ pèsè ẹ̀yin mùsùlùmí tẹ́ ẹ mùsùlùmí ó ti fún àwọn ọ̀tá yín ó ti ẹ nìsín ọ̀tá àti ọ̀tá yín sọgbọ́n àwọn àwọn wo ni ọ̀tá Allah àwọn kèfèrí àwọn ẹlẹ́bọ àwọn oníbídíà ìwé ti gbogbo ìran wọn ìwé ti ọ̀tá Allah ni wọn. tọ́wá ní kẹ́ ẹ pèsè fún wọn ó yẹ sìn ẹ máa fi dẹ́rù ba àwọn kan tẹ́ máa fi dẹ́rù ba ọ̀tá Allah àtọ̀tá yín. yàní ẹni ẹni ẹni ẹ pèsè àwọn nǹkan ìjà àmọ́ ta lẹni tí ó pèsè àwọn nǹkan ìjà yìí ìjọba Islam ti ń bá ń lo kìtáàbù wa ibi tọrọ wà nìyẹn ìjọba Islam ti bá ń lo kìtáàbù wa wọn à ó dákẹ́.

iṣẹ́ tí ó wà á ṣe gẹ́gẹ́ nìyẹn kò ní ìdí kan kó fi kan wá fún wa òfin amẹ́ríkà ni òfin britain ni òfin ìlú ni àníjẹ kan wá ń bẹ kúránì ni àdìsí ni ọ̀ya ẹni tí tó bá ti ṣẹlẹ̀ gbígbẹ́ tí wà ń bẹ kò ní ìdí kankan àwa nìkan ti tẹ̀ ń ṣe léwu mọ́ tán adúpẹ́ dé alhamdulilayi. nígbà bá ti rorú kan báwọn tó bá ti fààyè gba súnà tán lẹ́yìn ìgbà tó ń tan súnà ká tílù rẹ ti di súnà ọ ní dákẹ́ ọyá ọtún pèsè fún àjìyá àjìyá ìlú tó bá nẹ́ẹ̀sì ẹ̀ kọ́lẹ́tà sí wọn pé ọyá ẹ̀ ti súnà wọn ò ṣe báyìí ọtún pa àwọn èèyàn ni iṣẹ́ ń bẹ lọ́rọ̀ ẹ̀yin aláṣẹ ó kọjá ọ̀run mi àti sítí wàláì ẹ̀ ń sera yín mo fi aláàbúra omi àti títì ti jẹ ẹ̀ bí ìbá ti bá tutù lù yìí omi títì ẹ bá lọ lu kébé lọ́hùn-ún ti ṣe títì dáadáa. Ah, tọ sọ wọ́n ni àwọn nǹkan tó yẹ ká tẹ máa sọ gan bí ẹ̀ka tutù tẹ́ ànímúmi àtúnímọ̀ ni lọ́yà tó ń àṣọba àwọn sọ fún wa sọ pé a ṣe títí títí báwo wàláì ilé yóò gbọ́ nǹkan yé bọ́ ọ ṣe títí jù bẹ́ẹ̀ lọ tó ṣe mo sọ fún ẹ yọ jẹ ìyàtọ̀ bá kú ọ̀la wàláì nǹkan tó yẹ tẹ ẹ bá mójútó ẹ̀sìn balance ni ẹ mójútó wọn àti kò tẹ ẹ tó báyìí ẹ̀yin náà mójútó títì ẹ mójútó mi nà kí ló tẹ ẹ ní mójútó mi fún ara yín. àmọ́ èyí ìpìlẹ̀ gẹ́gẹ́ nísìnyí ẹ ṣe gbogbo nkálukú wa nílá bá a ṣe ń ṣẹ̀sìn gan wàláhì bá a jáde ńlẹ bá a dé àti lẹ́sẹ̀ ẹ ṣe ìta àti gbẹgbẹ kalẹ̀ fún gangan òun nìyẹn kọ́ra kò sẹ́nìkan tó bẹ̀ nu wọn tí ó kà ń pè pẹ̀lú ẹ̀sìn. pé ìbá débẹ̀ wọ ẹ̀yin arúgbó náà ẹ̀ máa dunnú kò ní rẹ́ni kẹ̀kẹ́ náà wọ́n bọ̀ eléyìí àwọn ti lọ ọ̀sán tí ó ní iná náà nìyàwó fi ń pọ̀ sọ̀ká pé à ń lò ó ní báyìí ní báyìí ní kò sí wàhálà náà gbogbo èmi lẹ́ ń pè ní bandisi ìṣẹ̀rí àdáláyé tàǹjẹ́ wọ́n ti pa wọ́n dànù tàǹjẹ́ Boko Haram wọ́n ti pa wọ́n dànù gbogbo àwọn eléyìí wọ́n ti pa wọ́n dànù. àmọ́ nítorí pé ẹ̀ ń lo òfin tí ò bá náà láyé fi gbà wọ́n ẹ̀yin ẹ̀wò kan báwọn. so ní eléyìí kọ́ ẹ̀yin tó bá jẹ́ ìjọba síláàmù tẹ́ bá ń lu ṣẹ̀rí síláàmù ó ní ẹ má dákẹ́ àìdùláhùn mọ́sátá tó mi kó wà. ìtẹ́ ẹ bá ní ẹ pèsè fáwọn mùsùlùmí láti lè dẹ́rù bá àwọn ọ̀tá Allah àti ọ̀tá yín ee fi rẹ̀ habinan àbọ̀ ọ̀dùnkà torí hibuna àbí nǹkan ẹ̀ wá kọ̀ndẹ́mì ẹ̀kọ́ wá tá ẹ̀ ẹ́ lé kọ̀ndẹ́mì àmọ́ ìrẹ̀ tí Allah pa láṣẹ òun ní pé káríjọba Islam ti lo Islam ó wá pèsè nǹkan tá a sílẹ̀ kankan bí èyí òun náà nìwọ́n náà lọ́ka ayà fúnra ara rẹ̀ ó ti yẹn sìn tọ àwọn òtakò eléyìí tiẹ̀ àwọn òtakò. àmọ́ ìtànìkẹ́ ẹ yìí méjì ni ẹ àkídà àwọ̀là ẹja abẹ́yìn tó bẹ ẹja ogun ẹja àmàwátájà lógun èyí ń gangan gbogbo ẹ wá dàrú sí àmà tó ìjẹ pé bàtà náà fi fẹ́ jagun ẹbọ ẹlẹbọ ẹyọ kan péré lórí kóhun tẹ̀lé ànábì kóhun lágbà òun lè jagun ànábì lóhun wà láwọ rẹ kó tẹ̀lé òun ẹlẹbọ ẹyọ kan ó ní àá òun fẹ́ jà pẹ̀lú rẹ ni ó tara òun ọ̀fẹ́ o kóhun ò lè wàrà lọ́pẹ̀rẹ̀ ẹlẹbọ kó wá jagun ọtún ya ànábì ní sọ gbà fún àwọn àgbàgbà fún ànábì ó nara àfún alọ o ó tún lọ báyìí bá tún padà ó ní àní mo fẹ́ jagun pẹ̀lú rẹ ní sẹ mo fẹ́ kún ẹ ala ní sọ gbà fún ọlá sọ gbà fún ànábì sọ gbà sílámù ó ní rárá ó ní dẹ́lẹ̀ kẹta ó ti sọ bẹ́ẹ̀ gbà tó yá ó ní ti gbà fún ọlá gbà sílámù ànábì ní nísìnyí wọn yà máa pẹ̀lú wa ká lọ ẹnìkan ṣoṣo nù o tẹ ẹ bá yẹ kó yẹ lọ ṣe jihadi nísìnyí ẹ mọ iye ẹlẹ́mọ tẹ́kù dání ẹ jẹ pé nìyà torí àlá nǹkan méjì ní ya wáyà èyí osi ò sí nǹkan àjẹ gbogbo nǹkan já wá pátá wọn gbára léta ni àwọn kèfèrí náà ni ìbò lẹ́yìn iye wo ẹ náírà kèfèrí tó wọ́n sì tajà fún yín ṣe ẹ wọ́n bá ti ta eléyìí ti jù sí ẹjọ́ ń jà báyìí ó ti parí nù ìjẹ́ tiẹ̀ òun náà yóò ta fẹlẹ kí n jẹ ìjọba pé wo èyí tí mo ta fún ọ sọrí ètò ìbàjẹ́ òní ṣé ìfọ̀kànbalẹ̀ wà bá kò sí yéje kò sí àkídà rárá obìnrin yìí lọ́wọ́ kò sí èsì ìdáàdù kan kò sí sọ ń délé nǹkan ìyẹn ní eléyìí òní dáwọlà ni o ẹ tíjọba ti bá ń lo Islam òun ni ó ṣètò àwọn kan yóò ṣètò gbogbo àwa náà láti pé ẹlẹ́tì láti lọ jagun sọ yìí òun bẹ nínú Islam àwa ò tàkò yẹn rárá àtọ́ ẹgbẹ́ ni bẹ̀ẹ̀ta ni ó sì àwọn tó bá jẹ́ súnà lẹ́bi tó ń ṣe súnà náà ni wọ́n á kó lọ sí ojú ogun yìí tí eléyìí ló sì máa ṣe súnà tọ́ bákan náà a rí pé gbà tí ò sí onísìn ìyẹn máa ń dẹ́rù ba ọ̀tá Allah àtọ̀tá wa náà àtọ̀tá nàìjí pẹ̀lú àlàyé pẹ̀lú ká máa ṣàlàyé pẹ̀lú kìtáàbù wa sunna à ń dẹ́rù bà wá. ẹni wọ́n yóò pé sísun wọn so èyí náà wà bẹ́ẹ̀ tó bá yẹ pé ṣe sunna tó sì gbàgbọ́ yẹ sunna so èyí náà wà kò sí wàhálà mi ìyẹn náà láti rí báwọn tọ́ nígbà tá a tún wá lé yìí náà wà nísìn. káwá ní ọ̀dà tó wá rí báwọn ní sìn kí ló wá dé tó fi wá jẹ́ sí pé àwọn tí ó jẹ́ ọ̀tá Islam yìí àwọn ọmọ ẹlẹ́gbẹ́ yìí táwọn wá gbà pé táwọn ní nǹkan tó kàn nísìnyí tiwọn o ẹlẹ́bọ ni wọn náà ń wo yẹn àmọ́ nǹkan tó kàn nísìnyí òun náà ni pé ó yá dà a máa pa mùsùlùmí a máa pa ẹni tá a bá rí kò bá sọmọ kékeré a máa ju a máa ju bọ́ọ̀mù káàkiri wọ́n máa ju kíní káàkiri àlóòótọ́ rè àbíjú ni wọ́n wọ́n ń dẹ́rù ba àwọn èèyàn lò lọ́nà tí ò tọ́ ó lè yùn ọ̀nà yìí ò tọ́ rárá àwọn eléyìí tá ń dẹ́rù ba àwọn èèyàn lò yìí tá ń jẹ́ rè àbíjú nìyí àwọn gẹ́gẹ́ fúnra ara wọn lẹ́tọ̀ọ́ sí ká pa wọ́n lágbára níjọba Islam àwọn tó láwọn ń pààyàn káàkiri yìí wọ́n lẹ́tọ̀ọ́ sí kéyẹ ìjọba ìsìláàmù pa wọ́n èmi tá a ti yìí tó ti yàtọ̀ wọn pé pé àwọn agbẹ̀rún ẹlẹ́bọ ni wọ́n ẹlẹ́gbẹ́ ni wọ́n ẹlẹ́bọ sì ni wọ́n ẹlẹ́bọ ni gbogbo ẹlẹ́gbẹ́ kò bá àṣẹlẹ́gbẹ́ nàìjíríà kò bá àṣẹlẹ́gbẹ́ lẹ́lágbáwá òun ló máa wàhálà ti ń pèrè yìí kọ́ tó ń pèrè sí báyìí nísìn tọ̀ lóòótọ́ àwọn àfáàkàn wá ṣe fatuwa wọ́n ṣe fatuwa yìí lórí gbogbo àwọn kan àwọn bíi rúbó pa ara mu yẹn àtàwọn tó bá ní ìròrí bíi tiwọn ẹ̀mí ó ti ẹ́ nìsín so èmi sì máa ń pín ìyàkó ń bẹ̀ láti yọ yìí àwọn tán nírò níbi tiwọn tán nírò níbi tiwọn àwọn tààwùn àwọn húmà èyí tẹ̀mí má lèmi sọ fún yín o wọ́n lè má ṣe o wọ́n lè má ṣe tán àmọ́ àwọn TMC àti ìtọ́jáfọ̀ yìí àti tàdọ́mọ́nù àwọn tiwọn ìrẹ̀hàbí yóò náà làwọn náà bẹ́ẹ̀ tẹ́rọ́rìsì ti wọn àwọn bíi pé kìí ṣe pé àwọn ó gbé bọn wọn làwọn fẹ́ pa àwọn èèyàn àwọn èèyàn gbé bọn láti pa àwọn èèyàn àwọn èèyàn gbé pé ṣùgbọ́n àwọn ẹrù orí wọn ìròrí yẹn ń bẹ ní eré wọn bí tíra àwọn tí wọ́n ń kà tíra àwọn àfa àwọn tó ń kà ó wà ń bẹ bẹ́ẹ̀ tí àwọn iṣẹ́ yìí wọn àwọn kan gbà pé àwọn ò fi ọ̀nà ìgbò àwọn ò fi lé eléri ìlú tó bá wà ń bẹ kú ni àwọn fi lé epo ìròrí tiwọn nìyẹn ìròrí yẹn náà nínú ṣáréwò ìrèhádì náà ni wọ́n ń pè ìrèhádì náà ni wọ́n ń pè kòrójù náà ni wọ́n ń pè wọn náà olórúkọ méjì kí ló wáá dé tí wọ́n fi pé ìwọ sọ pé gbà kan pé ní àtàwọn ni ni nígbà náà wọn ò bá wọn ò tmc wí wọn ò wí ókè gbàdá wa bá o sọ fún mi sọ fún wọn pé kán sọ̀rọ̀ lórí sẹ́yìn kótó kán sọ̀rọ̀ lórí asambana èyí nìyẹn tó ọ̀dà dá tó bá wá jẹ́ pé wọ́n lè sọ abdulhala mọ̀dúdí kán sọ̀rọ̀ ẹ̀ muhammadu kán sọ̀rọ̀ ẹ̀ ẹ̀ àwọn ẹgbẹ́ban wọ́n sì pààyàn. àmọ́ inú fíkìrì fíkìrì rẹ̀ àti fìkìrì ó ní orí tiwọn. àmọ́ àwọn tí wọ́n wí àwọn bíi asambana àwọn bíi sẹ́kútùmí yìí àwọn tí wọ́n èrè haabu alìsíyòn káwọn pààyàn ni pípààyàn tiwọn àmọ́ àwọn tmc fún ìpààyàn àwọn kàdọ́mọ̀nù wọ́n ipá yàn ìjọ tí àwọn mss wọ́n ipá yàn àwọn gbogbo àwọn ẹlẹgbẹ́ tabiligi tabiligi tẹ ẹlẹ́yẹ tí ó pa òun ẹlẹ́ ipá yàn ìjọ tí ẹ ṣe àwọn gbogbo àwọn yẹn wọ́n ipá yàn bẹ́ẹ̀ àwọn tí wọ́n wí ìtàn tẹ̀lé asanbáyé náà ṣẹ́gun á ní níta fíkìrì nídìí eléyìí náà méjèèjì kò dáa ibìkan náà ní pàrọ̀ padà sí torí ẹ̀ tẹ́ ní nírọ̀rí ẹ pa ẹ paasi rọ̀rí o sí àwọn shabab táwọn náà fi máa jásí pé àlàkàyè wọn náà yóò fà gbé a aláburú làwọn ìjọba yìí o nítorí káwọn ṣe ni o. kí wọ́n á ní ọ̀rọ̀ wàhálà tó ń fúnra rẹ̀ ń sìn etí ẹ bá ti nígbẹ̀ líle mi ń sọ kò sí tó kàn mí ó dà pé bóyá ọ̀sẹ̀ dé ni ó yẹ kó jẹ́ kó máa yọ ẹ̀mí kúrò ní fáìlì bóyá ọ̀sẹ̀ dé ni. ṣòye ẹni tó bá ti ní ẹ̀rí èmi ti sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kí ni pọ́blẹ́mù rẹ mẹ́ pé àwọn àgùkọ́ ni lọ́n bá rí pàtó ìpẹ́ ti mara yín ẹ̀dẹ̀ ti mara yín kíníkẹ́ pẹ̀lú kíní. ṣé táwọn àbọ̀ wá rí ni wọ́n tún wá pín sí mẹ́ta ìrẹ̀ ha bí nìsín wọ́n fẹ́ gbà pé tí wọ́n ti lókè lẹ́mọ̀ ìrẹ̀ àbí yà nìsín yí pé àwọn ti ẹgbẹ́ Nàìjíríà kan náà. oh eight one six two ó fara ọ̀nà bá wí bó ló ti rí níbo ni pípín yẹn wà nínú kìtà òsì ó tẹ̀ tó òun tẹ̀ wá ní kọ́kọ́ lọ́lọ́ àkọ́lọ́ rọ̀ṣọ́rù kò ní sọ àròyé òsì ni ó mọ̀ sí ní lálùbọ́sà yẹn àròyé àròyé àròyé lásán ó mà jáde ní Saudi ba kẹ ẹ mọ wo bí ṣe ń ṣe ìrànù káàkiri tẹ́bọ́n kan sọ pé ẹ̀rí ni lórí nǹkan báyìí ẹ̀rí ni lórí nǹkan báyìí kò mú wá láì mọ́tẹ́mídé máa ń retí ẹ̀ báyìí kò ní sí kankan. eléyìí náà nísìnyí tó bá lọ jẹ́ sí pé àgọ́nì náà ò pé ṣe máa ní àjò òsì tí ń lò ni máa mú wá ni ó yẹ kó lè kó lọ fún ní ẹ̀rí tí ó fínísì àmọ́ kò lè kò sọ àfa àfa àfa ọmọ fatiwa tó wá ò ní lè tìfẹ́ díẹ̀ fatiwa tó lè mú wa ó correct fatiwa tó mú wa kò ó tó kó wọ́n

sọwọ àlùbọ́sà àbálàtà sí ọ ni èmi kọ́ lọ́ọ́ bá wí fàkùsì wọ́n ti lẹ́ èmi lò mí lọ́rọ̀ rẹ̀ ń pẹ́ kó tó sọ lóde tí tó bá sọ ọ̀rọ̀ tó sọ òun ni ó fi kó fún ti mẹ́la rẹ̀ ni wọ́n lọ́ọ́ máa bídà tó gbẹ́ra ó ti gbé inú àwọn. tó Abdullahi Bukhari lẹ́yìn náà gbádùn Abdullahi Bukhari tó lọ pé sheikh mokbili ní khawarij ó tún ya ó tún ní sheikh Fawzan tẹ́ bá ń ka àwọn tíra rẹ̀ àwọn kẹ́mọ̀ pè é kéfèé wá bẹ́ẹ̀ ní ahmed yahya nejimi o ti sọ ọ̀rọ̀ bẹ́ẹ̀ sẹrú èyí lèmi ọmọ ọ̀rọ̀ rẹ̀ wọn lọmọ aláàtọ kúrẹ sí èyí ń jẹlá ọkọ bá ọ ọ wá ti ṣé òsọ wọlé òtèmí òkúrọ ni ẹ gbogbo ẹni tẹ́ ẹ mọ ṣe mùsọ̀ ọ̀rá tì ní o ó là ń bá wí o ẹ̀yin náà ti máa dágbé bẹ́ẹ̀ yẹn sọ àwọn àyẹn tẹ́ máa ń ṣéhùn àwọn náà ni ètè ti èyí ti sálà ìjọ ti àbí báàsì ó mú ti báàsì náà wà o. شيخ بن باز بالمظاهرات الرجائية والرجالية ونسائية دين الحكام والولاة تعتبر وسيلة من وسائل الدعوة فأل من يموت فيها يعتبر شهيدا kí ọmọ jáde pé ẹ béèrè ẹ̀tọ́ yín kẹ máa rìn káàkiri títì ẹgbàsí adáni o ẹgbàsí adáni o bíbi ní pa yín ni o bẹ́ẹ̀ máa tó kọ sí ibi fún yín ẹ̀sìn tẹ́ ẹ̀ ṣe ni wàláì di ẹrù má gbogbo àwọn ti sọ fún wa ń ṣe fi di ẹ wàá jẹ́ sí pé wàá pa tìǹtì àní nígbà míì ti bá wà ń bomi wọ́n máa wá bú àwọn eléré ẹnìkan èyí tí sì ń sọ̀rọ̀ yìí náà yóò sì máa sọ̀rọ̀ kúfù lẹ́nu níbi ìlú àwọn òkè ah, àhà yìí tí wọ́n sọ yìí náà ń kọ́ wọ́n ah, àwọn òkè àhà sọ̀dọ̀ àwọn àlú ìjì ìwọ gan wà náà tọ́ láàfin yẹn ru eléré yẹn fún wa ọmọ bú wọn ni o ó bú ọ fá ẹ̀dá sí náà torí èyí tí sọ̀rọ̀ náà tó sọ̀rọ̀ kúfù lẹ́nu kúfù lẹ́yìn kí wọ́n gan fúnra rẹ̀ wọ́n gan wà nú àwọn tára fi yan lérí ẹ̀ nídìí lé wa lérí ẹ di ẹlùmọ́ elérí nìkan tó yẹ pé ìdáhùn yìí náà ìdáhùn yìí náà tó máa fi wọ́n síbi owó kékeré níbi ìbáyàsẹ̀ ìjọba kékeré ẹ bá lọ wo báyìí jẹ òun náà ti jẹ ẹ bá wò wọ́n o ìwọ tó wà ní kékeré tó kó owó oúnjẹ tó bá wà mí wà ń kọ kí ẹ wòsùnà ká ṣe ká jáde ọkùnrin àti obìnrin ni wọ́n àti ọkùnrin kan káwá gbà sí alọ ẹ̀bá àmọ́gbé kankan láyé kẹ́ máa pariwo káàkiri ẹ̀ ń pàtì fún kíní ni wọ́n á yà yín káàkiri. wọ́n fi ṣe ṣé iná àkàsọ àti àkàsọ ọ̀rá ti mẹ́lẹ̀ ìlàjì. pé kò sí nínú ìwòsàn àrùn lẹ́tùnkù pé èyí dẹ̀ ń ṣe yẹn kò lè wò yín sáwọn walakin ana arọ walakin ni arọ anaha min asbabil fitan èmi rí i pé nínú àwọn okùnfà fìtínà ló jẹ́ wà min asbabil shurur àti nínú àwọn okùnfà aburú wà min asbabil zulmi ba'di nas àti nínú àwọn okùnfà bákan kan àyẹ̀yẹ̀ mọ́ àṣàbòsí bàbá kan wà tàá di alábàdì nas àti ìkọjá àlà lórí apá kan ènìyàn gbègé rẹ̀ hakin láìtọ́ walakin al asbab al shar'iyya ṣùgbọ́n ọ̀nà tó tọ́nu ṣẹ̀ríà al-muqataba ẹ̀kọ́ lẹ́tà sáwọn ẹlẹ́lẹ́rì ẹ̀kọ́ lẹ́tà tiwọn. wan nasiha ẹsẹ̀ nasiha fún wa ọ̀dọ̀ wọn ni o ọba ìdọ́dọ̀ wọn lọ bá wọn kọ́ ọ̀dẹ̀ sọ fún wọn pé nǹkan báyìí o kò lẹ́rìí nǹkan tẹ́ àdìsí ni tí ó bá gbà lọ́wọ́ rẹ̀ ó ti pé wọ̀ rẹ̀ tí ó bá dẹ́ gbà ó ti dànù kẹ́ àti pípa tó wá lọ tán wá débi lẹ́tọ̀ àwọlé muhadara àti lọ sọ́dọ̀ gọ́fúnà kì í gbọ́rọ̀ ni rárá wọ́n ti ṣe tiẹ̀ ti mẹ́rẹ̀ àná pẹ̀lú ẹ̀ kò sí wàhálà sáàmù takò àwọn kan tí ò bá da yẹn tí ò bá ṣàlòmù yẹn kò sí wàhálà ọ̀nà tí a bá gbá eléré ìlú sọ̀rọ̀ yẹn ó ti ṣéwù náà sọ bẹ́ẹ̀ wà dáwà ti lọ xeyìrì bí turku sẹlíìmà ìjọ ti kẹ́ ẹ máa pèpè sọ́ra orí pẹ̀lú ojú ọ̀nà ọ̀la àtúrùkù lẹ́sìn sàlàkà ha alul ilm ọ̀nà táwọn afa sàlàfù rí wàsàlàkà asàbù nàbí táwọn sàbẹ̀rì wà àtìbá ibi isan wàmísàmà amir ma sultan wàlìtìsọ́l wàmùnàṣà àtúwàmùkọ́ntàbà lónà tẹ̀síhìr bìmọ̀nàbì láti gbẹ́ máa pariwo ní mímí bàrí káàkiri.

àmì akọ̀rọ̀ sáyẹn fi rọ́ọ̀dì làhàkì wà á dàbí kọ̀bóòlì yìí ìyẹn gan oníjẹ́ ká gbé òdodo lọ́wọ́ rẹ̀ àwọn ìsáré tó kọ́lá kí wọ́n zoli wọ́n odwan wọ́n mọ̀ zọ́ọ̀rọ̀ bẹ́ẹ̀ wọ́n yẹ kó bí hadal bá máa yẹ kó alóhùn bá ló ná ilẹ̀ mọ̀ zọ́ọ̀rọ̀ aláṣẹ tó sábẹ́ mu sẹ́rọ̀ náà àdí máa alẹ́ dùn yóò tún jẹ́ aburú fún ẹ tí àwọn dá ọdá sí dáwà yóò tún jẹ́ aburú fún wọn. torí pé kà máa kó àwọn èèyàn ni wàlùmọ̀sí rọ́ọ̀tù fi ṣàwárì kẹ́ ẹ máa nìgá al-aftafat laysa hiya tariqu sahih kìí sọ̀rọ̀ tó lálàáfíà islam láti tún nǹkan ṣe wà da'wa fa-tariqu sahih bi-ziyara wal-mukatabat allati hiya ahsan. ọ̀rọ̀ ṣé èmi bá sì ní òkúrọ́ ọmọ yẹn ọmọ alábòsà yẹn òkúrọ́ ni ṣé èmi bá sì takò muzaharat ó takò ó sì kúrọ́ ọmọ ṣé èmi bá sì ń bá a kan tó sọ ń pa ṣé èmi bá sì òkúrọ́ ọmọ yẹn ẹ má gbọ́rọ̀ ọ̀rọ̀ ẹ̀ má o alábòsà yẹn

bá sọ àkànnà màjálẹ̀ ti bò oṣù islamiyya eight two ten lọ́wọ́ ọ̀rì bẹ́ẹ̀ òkúrọ́ ni ẹ ìyẹ́bà. ti ṣe المساجد واو كما يعتمدون على فتوى لهم في اعوان الجزائر السابقه عنها تجوز ان لم يقم فيه شغب ولا معاره بسم الله الشيء وما الحكم بنزع الجواب اما àná bàmà wàhálà òtúkú ọba gba ẹ̀tọ́ rẹ lọ́wọ́ rẹ ó parọ́ mọ́ ohun kọkọrọ mọ́ musaharat sọtìrì báwọn wàá sálùláha ayé àdìyà máa ń àlàyé ọgbọ́n olóhùn bíi àlà kó fọ̀nà bẹ́ẹ̀ ti ń parọ́ mọ́ وأن لم يفعلون هذا ولم يتفتى مثل هذا المنوال ماذا حصل ó lè tó aya lẹ́nu nínú àwọn tó ń sọ̀rọ̀ yìí wọn àti ẹ̀gbọ́n gbogbo àwọn àdúgbò tó ṣerú ẹ̀ aburú tó ṣẹlẹ̀ fún wa ẹ̀ tẹ̀ ń bẹ́ ó ní subhanallah bilham ó ní sọ́njẹ́lẹ̀ ẹ̀ máa gbọ́ pé kó ti ló fi lè jazair kala ní àjà jazair wọ́n pa yèèyàn báyìí ìjọ ti wọ́n tó arba'ina alf arba'ina alf ó ní subhanallah ó ní sọ kò sáà faramọ́ kínní ó ní ànábì ní àṣẹ sùúrù tọ́ àti rí báwọn náà o ọ̀tún parọ́ máa ṣe ò báwọn náà sí wàhálà ìwọ náà lọ sí sùúrù rẹ̀ fatawa alẹ́ fatawa alẹ́wọ̀lẹ́mọ́ alẹ́kàábí bí màá fọ́dọ́ra yóò fi ra mi dìímá yìí fi jẹ́ sáyẹ́ yàrá mẹ́lẹ́ yorùbá ní sọ́fà one thirty nine one one forty four ok àti rí yẹn náà báyìí tọ́ ṣé o sọ́ọ́lì fọ̀zán àbí sọ̀kùnlá ó gbà nísìnyí òun náà dá akọ rẹ̀ náà èmi kàn fẹ́ fi ẹkùn ni kò sáfà sálàwù tó fara mọ́ zọ̀họ́rọ́t káwọn ò lè fúnra wọn wà láà yóò ti yé si bàtà bíi ṣéwù náà pé sálẹ̀ máa ṣe gbogbo zọ̀họ́rọ́t yẹ ó ní àjọ wa. dinu wa dinu náà dinu wa kodo kò sọ náà sọ bẹ́ẹ̀ so àwọn aṣẹ́wò wa kódà àwọn tó ń mú tó tún léde ṣéwò ní wàlúwọ̀sọ ọ̀rọ̀ lẹ́yìn sẹ́tìmí ni àmàlì mùsùlùmí ó ní kò sí nùsẹ́ tí mùsùlùmí máa ń ṣe wàmà káàlì mùsùlùmí lè yàrá fún náà mùsùlùmí ò dé ma wàdí inú islam dí inú kudu wàdí inú rahma wàdí inú ndébà làfọ́ọ̀dọ̀ so àti gbọ́bà tí bá ń gbọ́n kàrọ afá sálàfù fún ẹ yóò pọ̀ àmì ìdíbi kàfẹ́ sọ wọn pé má parọ́ má afá sálàfù má ẹ má parọ́ má afá lọ́kọ́ má fún yín yìí ṣe pọ́blẹ́mù tiwa so ń gbà tó wáyá ó wá ní sheikh fọzán ó ní sheikh sọlù sèmín ọlọsọ bẹ́ẹ̀ irọ́ ni ọpa ma irọ́ ni kò sọ èrò sọ bẹ́ẹ̀ èyí tó sọ nípa ti sheikh bíbáàsì náà yóò ti ẹ̀ ń sìn eléyìí nǹkan fún ara rẹ̀ náà ọ̀tọ̀ ni ti sheikh bíbáàsì ń sọ ọ̀tọ̀ ni tọ̀hún kàfáwé yẹn tó ti yẹ sheikh sọlù sèmín kò faramọ́ mùsọ̀fọ́rọ́ tó ti yẹ kò tó faramọ́ yóò ti ẹ̀ sìn bíbáàsì ní kí ẹ tó bá jáde lórí aláṣẹ ìlú lágbẹ̀ẹ́ ní ọ̀rìjì bẹ́ẹ̀ ni náà mọ́sálá bóyá ẹnìyẹn ó rí pé ó wà lọ́dọ̀ rẹ̀ ó wá rí àwọn èèyàn kan ṣẹbọ tó yẹ ń sìn à kò ní dákẹ́ kò yẹ náà ní sì ṣerú ṣe tó sì wà lọ́dọ̀ rẹ̀ yóò sọ fún náà ni tó káwọn mú yẹn pé nǹkan so irú yẹn ní ṣébi bá ti sọ so yẹn àlepé ní àlepé lẹ́yìn ní yẹ so àwọn yẹn gbé ní tí ó sì fi dá fìtínà lẹ̀ tí ò fi dá fìtínà lẹ̀ àwọn sàbí ṣe bẹ́ẹ̀ àbúṣà ayé kò dé yínà ṣe ìjọ ń sìn á sì pé wọn fi dá fìtínà lẹ̀ ìyẹn gan ni tọka pé tí màmúnù kó sí kọ́ sí kúfùrù ni ó dẹ̀ rí ni àyíkó wọn ṣe nǹkan àrùmọ́ká ní ojú ẹ̀ kó wọn fi ṣe tájí ó gbé mímbàlì wá sí ìjọ ń sìn ó tún bẹ̀rẹ̀ kútúbà Abu Sa'id Khudri sàbí tó wà ń bẹ ó dìde ni ó kàn lọ báyìí ó bá fa aláṣọ sọ̀kalẹ̀ nínú nígbà rí àá sọ̀kalẹ̀ náà khalaqta sunnah àá ó sọ̀kalẹ̀ ìjẹ tiẹ̀ sì tọrọ pé pé kúfùrù ló kó sí tọ ó yẹ pé kúfùrù ló kó sí òun sì lè ṣe nkárù fún kárù fún ọtí òní lẹ òun sì lágbára rẹ̀ ó dẹ̀ sọ fún ó ní ọdún fẹsẹ̀ kútúbà síwájú kò

òun náà wà ń bẹ báwọn nígbà yẹn ok máàmá kan bó bá ṣe lè kórí ìjọ tí ń sìn á sọ pé ò lè tako yàn tako ẹni yẹn ní gbangba pẹ̀lú pé kò ní dá wàhálà lẹ̀ wà ní ẹ̀ tí ẹnìkan sọ yìí èyí ò ní ṣe é bí bá ṣe òkúrọ̀ ìmọ̀ọ́mà yìí ọdún méjì tọ̀ ẹlẹ́ẹ̀kẹta lẹ́yìn yẹn ó wá ní. tọ́ba bí àlùbọ́nì da kó pe burúkúsù yẹn ní omidia èmi ti pè é lómidia náà sọ pé wọ́n bí èmi dára yìí tọ́ ti dábàá wọn èmi ti pè é lómidia omidia ń tẹ́tẹ́ olómọ wàhálà tó ń kọ́ rẹ̀ sí tiẹ̀ àlùlọ́ ìbùkọ́ ní òjì ẹ̀ka lọ́rọ̀ tèmi àmọ́ tèmi ti fẹ́ẹ́ di sọ́lù sèmi àti ṣé mi bá sọ ok yẹn dúró àwọn. ayé ọbọ̀ síbi mùrìjíà ó ní wọn pé mùrìjíàtò fòkànhà ló ń wí yẹn mùrìjíàtò lẹ̀ fòkànhà ló ń wí yẹn. àbùgọ́ndì ò ní lè pe ẹnìyẹn ló fi jà torí pé àbú ànífà kó síbẹ̀ àbú ànífà wà ń bẹ̀ àbùgọ́ndì ò sì lè pe àbú ànífà ní kèfèrí kò sì lè pe ló ń fi jà ó máa ti ń sọ fún un òun ò ní lè ṣe àmì mi sáà lè ṣe èmi gbàgbé àbú ànífà ń bí díà ni ó dẹ̀ sọ tó kó sí tẹ́lẹ̀ padà síbi kásẹ̀tì yẹn ó ti pọ̀ jù ìyẹn ti ẹ́ so mòrìjì àtọ wá ń wí oníbídí àníwá sọtítàn àti sọ bẹ́ẹ̀ ṣé mòrìjì àwọn lásìkò ànẹbì ni àbí kí làwọn yìí sọsọ àbí tó jẹ mòrìjì wọn dẹ máa tara rẹ nǹkan tí ò sí ìjọ ti ọdáadá kí wọn á fún ọ láàfa tó sọ bẹ́ẹ̀ so Abu Hatim àti Abu Zura àwọn gbàgbọ́ bídí àní mòrìjì àti mòrìjì àfọkànwá àti mòrìjì àmùtàkàlìmí gbogbo wọn ó gbà bẹ́ẹ̀ sọtán nígbà tí ò sí ọ ọmọ tó yẹ

wípé alábùkù náà ni wọ́n fà jẹ́ pé mama kan kò lé mánì kú kò sì dín mánì kú má sì sọ tiwọn nìyẹn àmọ́ sáà ti pàdé bíi pé mánì ò lílé kú kò lè dín kú wọ́n ti pàdé bẹ́ẹ̀ ó ń bí díà náà níwọ̀n tèmi nìkan mo wá ibẹ̀ ni ọ̀sùn ah, afọ́ra rẹ̀ ń pọ́blẹ́mù kéèyàn sọ pé àlè ìmánu wà tasdiq ìmánu ọ̀rẹ́dọ̀ wá ti ní lẹ́nu máa ti fún bá wọ̀ ní ẹsẹ̀ máa fún bá wọ̀ jíjà máa ti fún bá wọ̀ lẹ́kọ̀ọ́ mọ́mí ń ká ṣé ọ̀rọ̀ púpọ̀ ah, ah wọ́n rẹ̀ ń tí òkè wọ́n kọ́rọ̀ kúkú lélẹ́yìn wọ́n ti wá sọ pé ní wọ́n bá bí da ẹ wọ́n lè bí wọ́n lè mọ́tò da wọ́n ní wàhálà títí ẹ wọ́n bí àwa da wọ́n ní wọ́n bí da la pé nígbà sọ̀fà wọ́n bí da ni mo mọ̀ nìjíríà sọ gbọ́ bá wọ́n rà kọ́ ọ̀tẹ̀ máa ń tọ̀ sí ìgbẹ́ fúnra rẹ̀ kúrò ọ̀sẹ̀ dé yìí ọ̀dà àgbẹ̀ fún ọ ní átàrù kan oye átàrù kan bẹ̀ ṣàìfún ìtùbẹ̀ táàlì ẹni wọ́n náà kúkú mà á àyùbáfọlá àgbà àgbà táàbì tó pa tó ṣe dáadáa tán ó ní ó wá sọ fún àyò àlàmáàrì kankan ṣì máa tọ́lé ó ní mo rí ìwọ níbi tí ó nà lọ gbéra rẹ tiẹ̀ kí ló dé tó ń pẹ̀lú tọ́lé. tọ́lùkù yẹn tí ò mọ̀ bó ṣe jẹ́ ni wàkàndà tọ́lù láì ra ètò kàmáà tí bá tó rí ẹ lẹ́ẹ̀kan sí i tóòtún àsìkò àwọn olórí pẹ̀lú ẹ̀ pé láwùká lébù ká àbàdà èdè bọ̀ sọ̀rọ̀ mọ́láyé ájúrù bẹ̀rẹ̀ èyí tí wọ́n sọ pé wọ́n èso bídíà lọ́hùn tá tọ́ lẹ́yìn lọ èso bídíà lóhùn ní bá sọ̀rọ̀ mọ́láyé ẹnu kó rí tí ń rìn pẹ̀lú bídíà láìsẹ̀ ẹni tíṣẹ́ papọ̀ àti máa ń yọ ẹ̀yàn kúrò láìsẹ̀ yẹ o àmọ́ ò lọ ọmọ lọ́rẹ́ rẹ̀ á ó sì dáa fún ọ báwọn wọ́n lé ọmọ tó wá ti sàlàyé fún ẹ bẹ́ẹ̀ owó ní ìdísìn ẹ láàfẹ́ kan

gbogbo ẹni tó bá gbà bẹ́ẹ̀ oníbídíà ni ẹ wà ní imani abubakar pẹ̀lú imani idris bákan a ni à ó bọ́ lè rọrùn rárá ó lè rọrùn ara tí àbá nípa kó sí ìyẹn náà. ṣé ó lè tó lálẹ́ àti ni ó wá kọ́ síbẹ̀ pé ẹjú bá bínú kó bínú tí yá àjò rí gbìyànjú ó wà pé ọmọ yìí kọkàn máa tọ́ sọ ní o tó ń dáńpẹ̀ ní mùrìjíà dáńpẹ̀ bẹ́ẹ̀ tí ó bàtà tí wọ́n á ẹ lọ wo ìyá yín á rí níbi tíra yín náà á rí níbi tíra yín náà sìn. òun náà sọ̀rọ̀ àwọn ó sọ̀rọ̀ ó sọ ó gbé ọ̀rọ̀ bùnú rọ́jà bù wá ṣé ò gbé ọ̀rọ̀ iman á rí lọ́kàn rẹ̀ nìkan rẹ̀ á rí ní sẹ́kọ̀sì jáde ókè àti mọ̀ bẹ́ẹ̀. wàá nàlẹ́ àmàlà kó láha dá kílẹ̀ tó fi musamman ìmàn gbogbo sẹ́pátá ó pẹ̀lú ìmàn òun ni àkídà àrísùnà tọ̀. wàhákà ṣàfẹ́ ìlú aládàlíkà ìjìmá òṣòhàrà tọwọ́ àwọn kọ́lá ìjìmá òṣòhàbà ṣùgbọ́n ṣàfẹ́ ìlú gbogbo ṣàfẹ́ lọ́wọ́ wọ́n máa ń bá a dáhùn àtẹ̀tún nílé mímọ́ àdúrà kan mímọ́ òdòdó lẹ́nu àwọn tí mo lépa bá wà ní bọ́ọ̀lù wà á dùn àwọn sálà àwọn sálà kù tako màní àkọ́rọ̀ jàlá màní àkọ́rọ̀ jàlá àmàlà mi náà ìmọ̀ ẹni tó bá ní iṣẹ́ òsì bí ìmọ̀ nǹkan arọ ṣẹlí ìdá wọn tako bẹ́ẹ̀ bọ́ọ̀lù wà mí ma agbára zárì kàlà kọ ìdìdì wàjà aláhùn kọ́ọ̀lù ọmọ òdẹ́sẹ̀ nínú ẹni tó ní bídíà ni ẹni tó bá gbà bẹ́ẹ̀ kò bá jẹ́ mọ̀lùjá tó sí ọgọ́ bá alálùbọ́sà alálùbọ́sà ni ó bídíà ni mo mùjíà mọ̀jíà wọ́n àṣẹ mùjíà kọ̀ọ̀há wọ́n àṣẹ mùjíà mùtàkàlímì ó ní ó ní ó bídíà ni wọ́n wa maimun bin wahran wani abe wa qatada tani ni gbogbo yi wa ayub al-saftiyani yaji wa ibrahim an-nakhi wa zuhri wa yahya bin abi kathir wa ghayruhum wani gbogbo wa nasabe ko bidiani wa qala sauri wa rahyu burdas adadale ni la kai tegbiwa nípa pé al-imanu la yazidu wa la yanqus ẹ wá mú amálù kó níbi ìmánu tẹ̀sí báyìí o adrakna an-nas ala ghayri ó ní àwa bá àwọn èèyàn lórí nǹkan yẹn qala al-Awza'i kana man madha min àwọn tó kọjá náà salaf la yufarriquna min al-iman wọ́n yẹ ṣe yàtọ̀ láàrin wọ́n yẹ ṣe yàtọ̀ láàrin wọ́n á yọ Arab Aziz. وقال لها سيبوا وعلى أما بعد فإن الإيمان فرائد وشرائها وفضولها وسننها فما استكملها استكمل الإيمان وما لم يستكملها لم يستكمل الإيمان ذكره البخاري في صحيح تعليقا وصله ابن أبي الشيكة المصنف أسأل الإيمان البخاري أبو مالي تعليق كما أنا مالي تعليق يا وتيسي بروبليم أما تيما تقول ونوتيرا أبو asaru yẹn gan o ti wá lọ sí ẹni mọ̀sóòlù bẹ́ẹ̀ ó ti lọ sí ẹni mọ̀sóòlù kò sí nǹkan bẹ̀rù bẹ́ẹ̀ mọ́ ó ti yẹn sì bẹ́ẹ̀ ti sìn àtọ́ pé àwọn asábélò àlérí ẹ̀ nípa pé wọ́n fi yọ iṣẹ́ kò níbi ìmáàmù wọ́n sì gbà pé àlè ìmáàmù yẹn zídú wọ̀nyá kò sí gbogbo náà nígbà bẹ́ẹ̀ kí ló dé ọbí láàlẹ́ pé wọ́n ló bí díà kí ló dé láàlẹ́ pé mùrìdíà kan ló bí díà ìwọ lọ ní pírọ́blẹ̀mù àwọn ò ní pírọ́blẹ̀mù ló ti àbùgọ́nì jọmọ tíra yóò ṣe ọ́ láǹfààní

ìdí òtí ráǹfààní sí sábọ ìpàdé òtí ṣe mẹsẹ ṣe súnà àwọn àpẹẹlẹ yìí fún ọmọ ọmọ ẹni lóòótọ́ àwọn afáṣà àbúgbà tó gbẹgbẹ ìrẹ àbílẹ ni wọn lóòótọ́ ọpẹ́ sí náà ni gẹtí wọn gan fún alẹ ìlú yẹ wọn máa ka ọ̀rọ̀ àfà ọ̀rọ̀ àfà tó ń ka òun fi fi ọ̀rọ̀ àfà rọdà wọn náà lẹ́tí tí ọba ti lọ síbi ẹ̀rí ọ̀sẹ̀ wa mọ̀ràn àfà yìí wá gbẹgbẹ tó bá kẹ òun sí problem tó lè lọ pé òun náà tó gbogbo ẹ̀ ló mọ̀ o ọmọ olúwa alákòóso yẹn ó mọ àmì tó kálukú wọn fi sí gbogbo ẹ̀ ló mọ̀ lọ́mọ yẹn ètò òun lọ sí gbèsè ayé ó wáyé tó ní agbára òun ní òun jẹ mọ̀ wáyé jíù tó lágbára ni ti ń sè ní ọmọ yẹn tó ń yẹlé nǹkan èyí ò là sọ pé gbogbo èrè àbí sẹ́rí ìrẹ̀hábí àwọn tó yẹ pé àwọn máa ń gbé dàtọ́ pa àbí púpọ̀ ọ̀rọ̀ àwọn yẹn bẹ bẹ́ẹ̀ ti rọ àwọn tó yẹ pé ìrẹ̀hábí yóò fèkèrè kiri tó yẹ pé wọ́n àwọn níbi tàdé àti eh, àti TMC àtàwọn àwọn gbé dànù àwọn mìíràn sọ ti bá lára wọn dáadáa lè ò ní ìgbà tó bóyá nǹkan tí eléyìí ń pè ní rìhábí òun nìyẹn pípa pípa ẹnìkan lòun wà ní ìrìhábí yẹn àtẹnjí ìpáyà tó bá ti ní fíkà ìròyìn asambana àti sẹgbẹrún ìrìhábí ni ni èmi ń sọ léyìí kí ẹ kálukú yìí náà bá a lè tàn rọjà kó mi jẹ wà lórí ẹ gbogbo àwọn tó kà ayélujára tíra yẹn lé wọn tíra asambana wọn wọn mọlúdi wọn ti gazali wọn ti gbogbo ẹ ẹnìkan sọ̀rọ̀ lórí ẹ tó pé a àwọn tó àfa tó dáka yìí o alùdọ̀láàlì ni wọ́n o à tó bẹ́ẹ̀ rárá tọ̀ náà ló fi jẹ́ pé ẹlẹ́gbẹ́ àríkẹ́ jìnnà sí wọn àríkẹ́ jìnnà sí wọn ẹ bá jìnnà sí wọn òun ni oore jẹ́ oore fún wa so ẹ ti ẹ é sì bó ti pẹ́ fún wa ìyó ti ẹ sì ẹ má kó sí kankan nu méjèèjì ẹ má kó síbi rẹ̀ hábi ti àwọn tí ń fi ìdá tó máa ń pààyàn ẹ sì má kó síbi rẹ̀ hábi àwọn tí ń ní òórí asambana àti ṣe kùtùkùsí èyí tó dáa gbogbo ẹgbẹ́ pátá nìkẹ́ ìjìnlẹ̀ sí ẹ gbàrà sí súnà nẹ́bì kí ló dé tàbí sọ ọlọ́run sọ pé gbogbo ẹgbẹ́ yẹn kọ́ ló yẹ ṣe kó lo àfìnà ìlà wàhídà ìgbà tí wọn wà yí wá dé ìsìtọ́ ní àwọn tàdọ́wọ̀lù àwọn ò sí bẹ́ẹ̀ kúlù sẹ́gbẹ́ ni wọ́n ni ó wá kan ọmọ ẹ burú ó ní ló wáyé pé ẹgbẹ́ máa pé gọ́ọ̀lù fẹ́ máa pé àwọn lẹ́lẹ́gbẹ́ níbi tí ẹ ti máa rẹ́jísítà lọ́dọ̀ ìjọba wọ́n á ní kí ẹ mórúkọ wá síbẹ̀ náà wọ́n á ní ẹ̀kọ́ orúkọ yín orúkọ ẹgbẹ́ tẹ kọ yẹn òun náà lọ náà àwọn lọ orúkọ yẹn ebi gbowó gbowó àbúrò yìí sì kan sàrùtì ó ní débi ní lọ orúkọ wa lọ fi kí ló

níbi bá dì nóòtù tán kọ sílẹ̀ lọ́dọ̀ ó wà bẹ́ẹ̀. tó ìjẹ́ pé ní abẹ́ ilé ní àmírù àbáṣe bí abẹ́ àmírù ẹ̀ bí jàre. torí àmírù kan ti wà. ìlànà ìbí sọ pé ìzàbúyà àlùkọ̀lùfàdé ní fàtúlù àfìrọ̀mà kẹ́ ẹ bẹ́ẹ̀ ṣe bí àbọ̀ àmírù mi yàtọ̀ sí ètò ìjọ ti ń tí ètò wa ẹ bá lágbára kó àwọn tá a jẹ́ mùsùlùmí láti lọ padà nù. àmírù wọn fẹ́ mi lọ méjì ẹ̀mí jáde níbi tí ẹ̀ lẹ́ni wọn ìfọ̀sọ bẹ́ẹ̀ bọ́ tàdó mú ni o tfc ni o wọn àlẹ́ jáde kó ibi tí ẹ̀ lẹ́ni wọn àwọn tí wọ́n sọ fún yẹn asambana sẹ́yìn kùtù àbùlá alámọ̀dútì gbogbo wa yẹ wọ́n sẹ́yìn tí ń jáde bẹ́ẹ̀ yusuf ọ̀dọ́wí tẹ̀wọ́n nígbà tí yusuf ọ̀dọ́wí tó kú lè kọ́ ọgbọ́n tẹ́sẹ̀ àtiwọ́n náà yóò tiẹ̀ àwọn náà gbà bẹ́ẹ̀ làwọn ọ̀sẹ̀ ń dìbẹ́ dìrọ̀ wọ́n gbà bẹ́ẹ̀ yẹn

eléyìí ní kíní kan ọmọ pé yóò gbẹ wọn ti ya àlùmọ wọn ti ya àlùmọ lọ́sọ̀tọ̀ wọn ti ya ìyàtọ̀ ń dálẹ̀ fún ara rẹ ó ní agbára yé tó wọn ṣe béyà sọ fún mi lórí béyà yẹn kí ló dé wọn ṣe béyà tí ìgbà ṣe ẹlẹgbẹ́ ni wọn kí ló dé wọn ṣe béyà kàn mú ẹ̀rí béyà kan sí wa kàn mú ẹ̀rí orúkọ tán ní ẹ wa kàn mú ẹ̀rí ìjókòó tí wọn ń jókòó lórí ẹ wa wọn tún ní àmírù wọn tún ní àmírọ kí mo lè yí wọn náà wà wọlé wọn náà wà yé. wọ́n lò fifty one bẹ́ẹ̀ ni wọ́n lò fifty ń lò náà ọ̀nà ẹ̀ parọ́ ni wọ́n ọ̀nà máa nígbà o ìtaní bọ́ sọ pé gbogbo àǹkà lọ rẹ́gísítà lọ rẹ́gísítà kéde ọ̀rọ̀ rẹ́gísítà ní ẹgbẹ́ tiwọn ẹgbẹ́ tó le débé ó ní agbára wọ́n á wá yọ ẹni tó wà kò ní sọ ní ìmì bẹ́ẹ̀ àwọn tó ṣe fún wọn máa mírù wọn ju ẹgbẹ́ tó àbẹ̀lẹ̀ tó àbẹ̀lọ̀ àtàwọn ọ̀kadà mùsùlùmí tó ayé mùsùlùmí ni. wọ́n lè gaba ọtí ń fúnra rẹ̀ problem. ṣé kí o lọ dìbò bí ṣe lé eléyìí kó ṣé kèsè kò rú jù ló dání ìwọ náà gbọ́ ìwọ ti sọ. ìwọ àwọn ọ̀gbẹ́ni àwọn oníyànjú dìbò àrùn pọ̀ lára rẹ̀ ò tẹ̀ mọ́tà sọ. so tàdọ́wò tàdọ́wò ẹlẹ́gbẹ́ ni wọ́n kì í sọ̀rọ̀ wọn lọ rẹ́jísítà wàhálà ìdí sọ̀rọ̀ lérí ẹ̀ ọ̀rọ̀ ànẹ́bí tó sọ̀rọ̀ lórí ẹ̀ kó tó dé tó ní àwọn ẹ̀sìlá àwọn mùsùlùmí òpin sí seventy three ìjọ tiẹ̀ tó ní kò lú àbìnà ìlà wàhídà ó fún ẹ̀ ń ṣẹṣẹ alálùbọ́sà mẹ́ṣẹ̀ àwọn seventy three ẹ̀ka lọ ọ̀sìn ni mo bá ti nàìjíríà wí wá mẹ́ṣẹ̀ àwọn seventy three ẹ̀ láti ilẹ̀ ìlàbẹ̀rẹ̀ lọ́wọ́ wọn ni wọn bá ṣe nàìjíríà yàtọ̀ na àwọn bá kó omi ẹgbẹ́ ilé ewu bẹ́ẹ̀ náà ni tààwọn bẹ́ẹ̀ náà gbogbo wọn a ti sọ lórí ẹ̀ ọkàn síra rẹ̀ wọ́n yìí wàláhì ẹlẹ́gbẹ́ burúkú burúkú ni wọ́n tani bọ̀ sọ wọn lè lábá wò ni ilẹ̀ lábá wà ń bẹ́ẹ̀ tìjà wà ń bẹ́ẹ̀ àwọn náà ọ̀dà àdìsí aka lóró yìí àwọn ẹgbẹ́ tó wà lẹ́nu wá kó kàn wọ́n ọ́ sì ń ṣe ààrẹ gbogbo ẹgbẹ́ ní máa ń kó ló hafi náà ọ̀ tó mọ̀ tó kú lù gbogbo àtẹ̀yìn tí ò ti ṣẹlẹ̀ àtẹ̀yìn tó ti ṣẹlẹ̀ gbogbo wọn ní máa ń kò sẹ́gbẹ́ ní Islam náà sọ fún ẹ ọ̀dà kí ló dé tàbí kò sì sọ ibi àdìsí àdìsí òṣèlú tàzí tíníkàlì fẹ́ràn kò láha yẹra fún gbogbo ẹgbẹ́ kí ló dé tí ò ní ẹgbẹ́ Nàìjíríà ò mọ̀ yàrá fún o ẹgbẹ́ yàrá bá àdìkọ́ yàrá fún kí ló dé tí ò ní bẹ́ẹ̀ àwọn àdìgbà àkùkọ́ nínú òní gbẹ̀yìn ọ̀rọ̀ àfà ni yóò máa gbé kí òun sì fi àfà takùn rẹ̀ ẹ lọ ṣe súnà wàláì à lè fi ẹ ṣe súnà náà kò sí problem ẹ wá ṣe súnà kò sí àmọ́ nǹkan tí wọn náà ń ṣàtọ́ba òun lọ o wa ọgbọ́n nìyí tẹ̀kíníkà máa ń tó tẹ̀ ìgbẹ́ náà sí pé àwọn ẹlẹ́gbẹ́ máa wọ́n ti máa ni ẹ ọ̀n ṣe ra rẹ̀ ni ẹ̀ àgbákò tó ń fún ẹ ọ̀sẹ̀ bẹ̀rẹ̀ ni wọ́n lálà sí gbèsè ayé ẹ̀ tó wá ṣe súnà ẹ lọ ṣe súnà òǹkà lórí abẹ́ ìjó ti ẹ̀ ṣe sọ̀kè tó parí ìjọ tó ń parí àwọn owó táwọn ń gbà fáwọn táǹgbà mọ́ bí àwọn sísá àtàkùn ẹ̀ máa bá fún wa ẹlẹ́ẹ̀kejì a sọ̀rọ̀ nípa owó tí nínú àkáǹtì wa ó ti jáde àkáǹtì wa ti jáde alhamdulilayi tí gbogbo àwọn mùsùlùmí ní gbogbo àgbáyé ayé ẹ lè máa jó síbẹ̀ so àkáǹtì yẹn ẹnìkan wàá pè fún yín tó ti ẹ̀ ń sìn ẹnìkan yìí kó dà máa kó síbẹ̀ tó pọ̀ àwọn kan tá a pọ̀ ilé kéwú àti mọ́sálásí àti gbogbo àwọn ètò àtàǹṣe ní ibi ìbàyí àti gbogbo àwọn àti àǹkọ alẹ́ ẹ̀kọ́ wa ti ń lọ bí dáadáa àmàdúgbò lọ́dọ̀ ọba o àwọn ọmọ kéwú ti di àbá àwọn ọmọ kéwú ti bright gan-an ṣe o wọn ò ṣe é pò o òjò ọgbà kan ọkọ̀ ọ̀kadà náà máa ń kù kí tọ́ ọ bá fojú ọ̀kadà wọn wọ́n lọ mẹ́lẹ̀ ní kò sí kankan àyìnbá ń bẹ táwọn ti kọ́ lọ adúpẹ́ adúpẹ́ àwọn náà ń bẹ àtọ́mídìí àkànpè mi wàlá àwọn náà fẹ́ wá ẹ̀sọ́ àdìsúnà ni wọn náà ti gbé òórùn pé ó yẹ adúpẹ́ náà wá ó ní àwọn sọ àdìsúnà náà yìí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ máa bọ̀ wá àmọ́ àwọn sọ àdìsúnà kò sí wàhálà tó ń gbé gbọ́dọ̀ ti káwọn alúrẹ̀ ẹ̀kọ́ bẹ́ẹ̀ yẹ so irú ilé kéwù bẹ́ẹ̀ ni àwọn máa so ẹ̀yin náà tẹ̀ ń dá ọkàn kẹ́ ń pa tẹ́tẹ́lẹ̀ bíi ten ten ten ten dá àti se máa sẹ́ńdì owó yẹn sí ibi àkáǹtì yẹn ṣùgbọ́n tọ́ ó yà ni yẹ ń sè èèyàn mẹ́wàá péré la rí o tẹ̀wọ̀n pé da ànímẹ́ tó ní àtẹ́tẹ́lẹ̀ ẹ yìí ẹ o